الحمد لله جعل حرمة المسلم من أكثر الحرمات وأوجبها قونا على المسلمين والمسلمات يقول سبحانه ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله حرمة المؤمن بعد الموت باقية ẹ̀yẹ ló ní àwọn ọba ẹ̀bẹ̀rún ọlọ́run ọba tó hánù kálẹ̀ lọ wa mú ìdí ọlá pọ́nlé nígbà tó bá wà láyé àti kí àpọ́nlé tó máa fẹ́ kù lẹ́yìn tí mú ìdí láyé. ọwọ́ àti wọn inú àdéhùn sí ọ̀rọ̀ tí lọ́ọ́. والرجال ابن سنن أنا عبد الله بن عمر رضي الله تعالى عنهما أو كعبة جكام أو أن تبايك ما أعظمك كيلو من صبيتو إلى كعبة وأعظم حرمتك كيلو من صبيتو أخمالي وأتفاق ṣùgbọ́n bá a yàtọ̀ wọ̀ ilé sókùn rẹ̀ tààlà wọ́n lè mú pinnu láàzọ́ fún mọ́tà méjì. onígbà tó dodo so rẹ̀ mú tóbi jọ̀wọ́ ní fẹ́kùn rẹ̀ tààlà lọ. ayọ̀lá ìlú ti mú àìlá lọ́la ẹni dáàbò máa pàtàkì ni. nínú àdéhùn tí wọ́n kò kọ́ ìwé jáde rẹ̀ fún ọ̀pọ̀lọ́ nínú sàkíyèsí rẹ̀. wọ́n ní àtúbẹ̀ ní àbáṣe rọ́bì ọkọ̀ ìdàrà àdúgbò ọwọ́ àti jẹ̀lẹ́sà màìmúnà أم المؤمنين رضي الله تعالى عنها وأرضاها أول شيء يقول لما نرى في láàyè lọ́dún wọn pè ní sára àti mẹ́kú nẹ̀yìn òun náà ní àfẹ́kẹ́ ìyàwó àtẹ̀lẹ́ sọlọ́lọ́ àlọ́ àlọ́ sẹ́lẹ̀ àbúlẹ̀ sàn ká sọ̀rọ̀ di ọlọ́wọ́ sẹ́lẹ̀ àlọ́gbọ́n ó wá ló sọ fún àwọn ẹni tí wọ́n gbé òkú ìyá yìí ìdílé bá ti gbé òkú yìí ẹ má máa tán rìnrìnrì ẹ má fi títì ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n kókó ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ya yìí. kí ló dé fi túmọ̀ ìfẹ́ sọ́kà sí kẹ̀kẹ́ àti sọ́kà sí ọ̀wọ̀ ìfẹ́ fúnipà tó lòlò ọ̀gbẹ̀mọ́ wọ́n bá àdẹ́mọ́ fúnipà tó lòlò tó ń wé yẹn pàtàkì ni olùdókòwò wa kúkú láyé náà àárò pàtàkì rẹ̀ ìyẹn náà ló kó wa lọ sínú àbíjà ọ̀hún àti ìbínú má jáda rọ̀mọ́mọ́lọ́. wọn látàrí ìfọlọ́lọ́ àìsàn láti wa dáàbò ìmọ̀ ẹgbẹ́ mọ́mìnì ẹni àpọ́nlé ní gbogbo tọ́lá tó àásùkà mọ́lẹ̀. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àìsàn láti kásìrò àásùnmí mọ́mìnì mẹ́yìn dárí. iṣẹ́ epo òkú nígbà tí nígbà tó nígbà tó ti kú. àìjà ọ̀dà rẹ̀ nígbà tó wà láyé. ìdásọ́lá ẹ̀yẹ lóṣù ọlọ́run ọba pẹ̀lú báyìí yóò máa ṣe àtiwáyé pé anna tahrim huwa al-ard fi nafsi al-muslimin ìwọ̀n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ káàkiri kú káàkiri àlọ́ owó òkú yẹn níbi dáa sí sí pàpà àti ìdọ́tọ́ jẹ́ nígbà tó tí a sì fi bá lọ á lọ wú mùsùlùmí dáadé sí ẹ̀yàmílá rárí àwọn ìṣesí kan àwọn ìṣesí ọwọ́ àdúgbò ìrìnà méjì àjọ àgbàgbà ìpínlẹ̀ ìdáná ìrìn alákọ̀ọ́kọ́ ní ọ̀nà ọ̀la òun náà ní sáré nítorí ìdí pàtàkì kan tó ní gbèsèké gbèsèké yẹn tí kò gádà yẹn bá ti fi yá ọgbọ́dọ̀ tayọ ẹnìyàrá tó gbé wa mú yẹn ẹ ráwọn eléyìí a máa ráwọn títí kan lábẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ yìí nínú ẹ̀ òun ni kọjá bí kọjá kọ́mísà rí nígbà tá à ń sìnkú lọ́wọ́ àìfẹ́ ẹ̀kọ́ àgbàgbé sínú sàárè nígbà tá à ń sìnkú lọ́wọ́ àgbàgbé owó tó níye lórí àbí owó tí wọ́n fi gbẹ́ kóòlù àìfẹ́ ẹ̀kọ́ wọn padà kó lé ìgbà wa ìṣe aṣọ tí wọ́n fi fi òkú yà wọ́n ti gbé mi. E. ọ̀sísẹ́ ilé iṣẹ́ náà lọ́wọ́ ọdún káàárẹ̀ yà láti wá kan tó wọ̀nyí pé kó àbí láti fún owó káàtàgbé síbẹ̀ àbí tó já lọ́wọ́ bẹ́ẹ̀ àti ìkẹta pípẹ́ gbòdò káàtàgbé sínú sàárẹ̀ yà. lábẹ́ rẹ̀ olùgbọ́nmájá pípẹ́ ní náà sì yan àti ẹ̀mọ́ rárá ìgbésókè àtúndìyẹ lórí kan tí èso owó tí ọ̀wọ́ tó gbówó ń bẹ lára rẹ̀ a lè lọ wò ní àtúnyẹ lé nínú àwọn ọkọ̀ títẹ̀ ẹ lábẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ yìí òun náà ni àlè ẹ́sìtọ́rọ̀ òun ni lẹ́lúrí a ní bùkátà sí kí wọ́n tú ara òsín yẹn wò láti lè mọ́ta lẹ́nu yẹn àgbájúlọ káàdì yẹn kú pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ iná àbíkọ́ wọ́n ti wá fi ìmọ̀ pupa ara ẹ̀ lómi ìjẹ́lé ní ipa fẹ́ẹ́ má já ìdá rẹ̀ mọ́ mọ́. ọlọ́ọ̀gá kò ká ló wà ó ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìyá bíi méjì lẹ́ẹ̀kan náà ọjọ́ ní ti pẹ́ ọ wọ́n ní wọ́n fẹ́ lọ sí ẹ̀gbáàmù tí wọ́n fẹ́ wọlé ẹ̀kọ́ gíga bí access ti ṣẹlẹ̀ nìyẹn ẹ̀gbọ́n tàkúrò wọ́n jáde láàyè. wọ́n wá kú báyẹn àwọn abidà fẹ́ sèkùn jẹ̀nẹ́sà yẹn ẹ̀gbọ́n yẹn wá wo oníkè sá àwọn àbúrò òun ni wọ́n ní àwọn ní àwọn ní ẹ̀yin náà mọ irú tẹ̀lẹ̀ yẹn irú tẹ̀lẹ̀ yẹn wá tẹ̀lẹ̀ wọ́n wá tó àlọ́ sí òkú yìí wọ́n ní àpọ̀ ẹni náà sí sóhun ní àbíké sóhun là lórí nìyẹn àwa ti ṣe kí wọ́n lọ sùn wò pé tẹ́lẹ̀ náà sí yẹn náà sì ní kọ́ bá jáde pé kékeré la lọ́ọ́ sí sípò mùsùlùmí adilábẹ́rẹ̀ afẹ́fẹ́ ọ̀ríkìnìwí ọ̀bídóló akọ̀rí tí wọ́n ti fún báyìí ṣùgbọ́n inú rẹ̀ kú wo ni wọ́n ti bá àyẹ̀bẹ̀ lẹ́sẹ̀ ẹ̀kọ́ akọ̀kọ́ wọ́n ti fún báyìí àwọn owó rẹ̀ gan ni wọ́n ti fún bá sẹ́nu ẹ̀ṣọ́ tó ní wá wò kẹ́yìn yọ ìjàmọ́tò rẹ̀ lọ́mọ̀lọ́ pẹ̀lú àwọn ọ̀wádìí wọn wọ́n mọ̀ bí wọ́n ti fi ojú yẹn wò tí wọ́n ń tẹ́ níbẹ̀ pẹ̀lú ilé káàbà ti fẹ́ wò náà agbọ́dọ̀ fẹ́ẹ́ tọ́jọ́ sí làkàyè ẹni tó jẹ́ dókítà lọ́jọ́ mùsùlùmí tó ti fẹ́ mi tẹ̀ ṣé kọ́mọ̀ pa kó ni wọ́n ti fi wó kó wọ́n ti yí ara òkú wọ̀ á ti bàyọ̀ ta mọ́lẹ́bí ẹni tí wọ́n fẹ́ yẹ̀ wò yẹn ó tó ti bá tó ara rẹ̀ lẹ̀ ẹni wàá tó ti mú àyíká dàda ẹ̀yẹ rúkà náà wà ìrìn àìpéjì nínú pàtíṣà tí wọ́n lè fi lọ kú òkú tó fi bá ti ti tẹ́lẹ̀ òun ni ká lọ kú ìkọ́pùtì nákìlì máa fi ìdí dùgbọ́n àwọn fáàn pẹ̀lú ilé afẹ́ lọ gbé kú níbi kan bọ́ sí bòómì ó lè já sí pé abẹ́ gbé kó láàyè lọ́wọ́ àlọ́sọ́ àyè mi lèmọ̀tòlá àti pèlémọ́ yẹn àtúnṣe yẹn ní í ṣe pẹ̀lú òkú alára òkú ló ní ìdí ká lọ gbé kó níbẹ̀ yẹn lọ sáàyè mi eléyàn náà ní àwọn àwòrán oríṣiríṣi ẹ ibi kọjá pípé ilẹ̀ náà lọ sí sí ilẹ̀ yọ ni yóò fara rẹ̀ ṣe jagunjagun àbílẹ̀ òjò tí máa ń ṣe ebi yóò ṣe òkú yẹn bálabàlá àyèbí ta sí sí tẹ́lẹ̀ wọ́n padà ní fún afẹ́fẹ́ wọ́n ti àgbẹ̀ sí ǹbẹ̀ wọ́n ti àtọ̀ sí wọ́n ti àpàtì sí àyẹ̀fẹ́ ìbẹ̀sẹ̀ ẹ̀kọ́ apàdánù pé níta àsìkú yẹn sí àwọn ẹran

ó lè jẹ́ fún àtúnṣe àlàyé nígbà tí nǹkan kìí ṣe kó gbọ́dọ̀ ti kú sí tó tún sọ fún wọn gbà àti olùkọ́ pọ̀ jẹyọ̀ kan lọ kí ẹ ò gá ní ìsìnkú kí wọ́n fi ẹyọ ní ìpamọ́ ọkùnrin mi bí òní lọ ṣẹlẹ̀ tí a fara já ní pàtúlà rọ́jà lọ́wọ́ sára àdúgbò nígbà tí wọn bá já ní ọ̀ tó lè di ọdún ọgọ́tù jáde òní bàbá mi pè ní ọ̀pá àrọ̀ ní ọjà ìlà ọwọ́ ni ìwọ ọmọ mi mi ìlera ti sẹ́nìkan ju pé wọ́n pa mí látẹ̀kọ́jú yìí pẹ̀lú kúndà bẹ́ẹ̀ lọ jà yìí. èyí sì wá tó àkọ́kọ́ ẹni tí wọ́n pa gbogbo owó yìí láwọn sábẹ́ òṣìṣẹ́ ọ̀rọ̀ ọ̀lọ́gbọ́n ọ̀pá rẹ̀ òṣèlá. kọ̀ wá sẹ́nìkan tí mo lè fi tó sí tó sí yìí ti kó ìwọ ọmọ mi ọ̀wọ́n yìí. ìwọ ló ní ẹ̀ tó tún ní ìdáadáa olùdíje ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ àdìọ́sọ̀lọ́ wá sí mi sọ̀rọ̀ mo ti kéde lọ́rùn tí ọba ti kú ná lọ́la ọba ń tẹ́gbèsè mí o má tó wá sàbí ọ̀rọ̀ kejì òun ni pé àwọn ọmọbìnrin kìkì náà obìnrin mo kó lẹ̀ bó ló ti mójú bá àwọn ọmọbìnrin yìí alájàgbé ìbádọ́là ìyẹn lọ́fà àti jáde òbí lọ sí abilékọ tí òbí sọ́mọ́gé nígbà tí jágẹrù ń pa nẹ́bí nírò àpòmọ́ àlọ́ sẹ́lá fún fẹ́yàwó ìjọ lọ sí ìjọ tọmọgé lọ fẹ́ ní abákẹ́lẹ́ kọ́ lábílẹ̀ kọ́ ni ìjọ lọ sí wá sí náà kọ́mọgé ẹjọ máa fi tó ní ọmọ abọ́ kéré kọ́ndíṣẹ́ ti yí o ó ní torí pé bàbá òun gbà tó fi kó láyé àtọ́lẹ̀ kí àwọn ọmọbìnrin tó kó lẹ̀ rẹpẹtẹ kó lẹ̀ ni wọ́n tó fẹ́ òmí ni wọ́n tó náà pé pé kìkì wọn ni wàá sọ sákàtà wọn àmójútó yìí ò ní tó tí ì bá tẹ tó ti rí rírì wọn ní ìdígbà dàgbé tó ń padà lọ fẹ abilékọ nìyẹn. bàbá yìí wá ń kọfí jáde rò wípé mo ń sàtọ́lẹ̀ ìyẹn ni pé àwọn àǹtí rẹ lóbìnrin rẹ pẹ̀lẹ́ tí wọ́n fẹ́ kúlẹ̀ ti dáadáa pẹ̀lú wọn. jáde rọ́jò lọ sọ̀rọ̀ àná ó nígbà tílẹ̀ wá kọ́ ọwọ́ ajáde nígbà tó mo ti sọ lẹ́nu ọ̀rọ̀ rí òun làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ pa tó tó wọn ká tó sí i wọ́n wá ti ẹ lò ní ọmọ nínú sàárè bí náà lọ nìyẹn jáàmù abdullahi rọ̀jẹ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ á ó nínú mi ọ̀wá dùn pé máa fi bàbá mi lẹ̀ kí wọ́n fi pẹ̀lú ẹlòmíì wọ́n ní lẹ́yìn oṣù mẹ́fà mo wá padà lọ sí oṣù bàbá mi bóde bàbá tí wàá dà gẹ́gẹ́ bí ipa tẹ̀sí lónìí náà kò yí padà rárá àfààní ibi tí ìfẹ́ fún níbi ìsí rẹ̀ nígbà tí wọ́n ti ṣe é ẹjọ́ ẹni tó ṣe múra ìlú àlọ́wà àwọn kọ̀ǹdíṣàn nìyẹn lábẹ́ ohun tó kó nínú ẹ̀ àwọn náà ni mùsùlùmí tí wọ́n lọ sí sí orí sí àwọn kìfìrí àti lọ kó òkú yẹn kó òní kó òní oríṣẹ́ kìfìrí lọ sí oríṣẹ́ àwọn mùsùlùmí àìbẹ̀dẹ̀dẹ̀ kọ́ wọ́n lọ sí káfíìrì sóríṣẹ́ àwọn mùsùlùmí kọ̀ǹdíṣàn nìyẹn láti fi lọ kó òkú yẹn kó òní oríṣẹ́ àwọn mùsùlùmí lọ sí oríṣẹ́ àwọn kìfìrí ẹ̀rí eléyìí àwọn ìṣesí eléyìí tó ti parí rí sáàbì torí ẹ̀yìn fi ọyá ẹ̀jẹ̀ ká lọ kó òkú yìí kó òsì nìkan wà àti bàtà yìí rí àkóyè tó lè ha la ẹgbẹ́ kúrò láàrin wọlé kú wọlé kú sèmi náà kú lè dábì ìtẹ́jú wọn kú wọlé ní ìtàn wọn kú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 ورافقه في السر والعلن أن يكون أرارا nínú pèsè èyí tó ti bá lè fi kó òkú òṣèlú lọ́wọ́ àtọ́lá èmi àbí dáàbẹ̀ mi lọ́wọ́ kó òkú dáàbẹ̀ wọ́n ti kọjá sí pé ilẹ̀ èyí tó ti wọ́n fi òkú yẹn sí ilẹ̀ àjàgbà ilẹ̀ onílẹ̀ ẹni ẹ̀ náà wọ̀nyọ̀ ẹ bá sì kú sórí ilẹ̀ ní ọ ẹ̀rọ ni ilẹ̀ tọ́lọ́run ní pé wọn náà ní padà kú dáná níwájú mi òun lòun òun nílẹ̀ ọlọ́run ló ti ilẹ̀ tó lọ́ọ́ ti fọwọ́ jórú rẹ̀ ẹ̀rẹ́ sì ti ti ilẹ̀ mú ọ. àwa padà rí lẹ́ni ọ̀sá yọ̀ àlè ìtòrí ẹ̀ lọ́wọ́ tó wù yàn. àyàfi lẹ́ni ẹ bá padà ti ti sàárà pẹ̀lú fọwọ́ alátẹ̀mí rẹ̀ ikú wí ọ̀dà. inú wọn ti ti sàárẹ̀ mi kú òun ní kọjá ti ti sàárẹ̀ yẹn ó ti pẹ́. tábàdà ní ká fún àwọn epo òkú yẹn kúrò níbi lápẹ̀lú ta fẹ́ fẹ́ sẹ́sẹ̀ mọ́sílì mọ́sálásí àbí wọ́n fẹ́ fọ́ ọ̀nẹ́sẹ̀ àbí wọ́n fẹ́ ṣe ojú àgbàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ àwọn tó fẹ́ fẹ́ akọ̀gbọ́dọ̀ má ṣe sí bẹ́ẹ̀ fọ́ ìṣẹ́ra máa táwọn ẹni tí gbáyé nínú kẹ̀kẹ́ ọkọ̀ àti lè yí palẹ̀ fún àwọn ẹ̀rọ ògbìyàn àbókùnyàn bá fún ọkùn bẹ́ẹ̀ lọ sáàyè mi òun ni ẹ̀rọ níbi ìtàn láti sọlá ń kọ́ mọ́sálásí rẹ̀ mọ́sálásí àtẹ́bí lọ́gbàdúmọ̀ yẹn èyí tó wà ní mọ̀mínà yẹn lọ́lọ́lọ́ àárín ọ̀sẹ̀lẹ̀ ọ̀nà mẹ́rin kọ́lọ́ àtẹ́lá ń pàṣẹ pé wọ́n mọ mọ́sálásí yẹn. ọwọ́ arẹ ti sí àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn bànílẹ̀ṣà àwọn tó ti lẹ̀ yẹn. ọwọ́ arẹ ẹni bànílẹ̀ṣà ẹ̀sọ́ yẹ owó tẹ bá fẹ́ ta ilẹ̀ yìí fún mi. jàmbá ń bẹ́ẹ̀ ni ti yé wa ẹgbẹ́ wòye yá mọ́sálásí ti dá wà. ilé ẹ̀kọ́ lọ́dẹ lọ sọ nkẹ́kẹ́ tó sọ olódò náà lọ́dẹ fígbà tó lówó nínú yóò tún ọkọ̀ lórí mọ́sálásí. àdébí sọmọ mọ́ àlùfẹ́lẹ́ tó tọ́ ẹ̀kọ́ ti tẹ lọ́wọ́ gbégbé tó gbé jọ yẹn ni. a lè rí àtẹ́kùnmọ́ náà ọba nílẹ̀ ìjáàrú tí wọ́n sì délé ní tí wọ́n lè wá ìyìn mùsùlùmí ní ìbọ̀kẹ́ gbogbo àdébí ipò bẹ́ẹ̀ afẹ́ ló lè wá fún kàmí. ilà á wọ́n bá ti láwọn fẹ́ fún yín lẹ́ wọ́n bá gbà pé nù ẹtí ó kù ni ládàá yín ti dúró ṣùgbọ́n bẹ́ẹ̀ ti gbó rárá torí ọjọ́ wa ni. alẹ́ni sọ́dún lọ́wọ́ àdùnsẹ́lá ọwọ́ akéde àwọn ènìyàn pé àwọn tó bá já bẹnu gẹ́gẹ́ bá lẹ́nu ìbàdí ti já ẹ̀ lọ́ kí sọ wa ìjọ náà wà pé pé ẹ sọ iye owó tẹ́ lórí ilẹ̀ yìí àwọn ènìyàn ní à wọ́n lọ́ọ̀nù akọ́lọ́ọ̀kúra ẹ̀rọ ti di ọlọ́run láàdẹ́sùn kò ọ̀dọ́ ọlọ́run la fẹ́ kó àgbówó jẹ ìdí ọlọ́run ní rárá ẹ̀kọ́ owó tèmi ni o máa ń fẹ́ láti ìdí mu ọ lójú wa ara rẹ̀ ibi tí mo dára wà ní. ọlọ́run wọ́n ti yẹn àwọn bákan náà èso àjàrà tó abẹni nígbà tí ìlú wa àdébí sọlọ lọ àwọn ìṣọlá ó ní gbogbo àwọn òkú bèbèrè yẹn ni wọn mú wọn wọn mú wọn wọn mú wọn lọ sórí wọn ti tẹwàá níbi tó kọ́ kó lòdì sí kẹta ẹsìn kọjọgba wọn ti bẹ àwọn ibi yẹn lọ́sẹ̀ kọ́ bẹ̀ ọ̀gẹ̀ wọ́n wá padà fún àwọn èso àjàrà yẹn ìyàwó ọ̀gẹ̀ dábìtì yẹn òun náà padà ti pé ẹ̀ ẹ̀ẹ́dì báyìí láti fi sọ́kọ́ àtàlàmù ti pa ìyẹn jẹ́ wa pẹ̀lú àdìsí pé a lè kó epo òwú àbí òkúnyẹnyẹ kó níbi kẹfọ́tà yẹmí níbi òjò ọba máa ń fà ní wà fún gbogbogbò ìgbà àdàlọ́ ẹ̀yẹ ń sọ ọba nínú tẹ̀lé wa ní àdáwò rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n gbé láwọn ọdún orí títí táwa ń bẹ lórí títí tani tó jẹ́ oníkọ́ máa lọ òun tààrí wọ́n lọ rú àwọn olùsí wọn ti ṣe. ìjà wo ni wọ́n ń lọ? àwọn òbí náà ni wọ́n lọ rú wọn. àwọn òbí náà àwọn lẹ́kọ̀ọ́ ló wọ́n ti ká wọn lé. àwọn olóògùn ọ̀gbọ́n ti lé léyìí ti bàjẹ́. káwá fi kú fẹ́ni tó mọ̀ sí ìkú yìí dé. láàrin àdìlọ́lá. wọ́n wá lọ sún àgọ̀rọ̀ tàbọ́lé lẹ́ni wọ́n jo wọ́n lọ sún wọ́n sún jẹ tí wọ́n bá sún dá àwọn ọdẹ òde ẹ̀sùn wọn pọ̀ ni wọ́n sì jẹ ẹni yẹn bá wọn abẹ́rẹ́ sí jẹ yẹn kí ló dé ọkọ̀ àtìrí ọ̀là lílé ọ̀rọ̀ lílé lùkà lọ́wọ́ ọlọ́ọ̀ni àbúrú gbà àdáwò sílé àtúnláwọn ọlọ́gbẹ́rẹ́ lọ́wọ́ òkú yẹn ó lè dáwọ́ adágbígbá tí wọ́n bá yẹ̀wò ẹ̀ lọ́wọ́ kó bẹ́ẹ̀ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni yóò kó ẹ̀kẹ́ náà kó fọ́lẹ̀ ẹ̀ lọ́wọ́ kó padà ọwọ́ adágbẹ́ ti sọ̀rọ̀ adágbé gbani ọ̀sẹ̀ bọ́ọ̀lù ìfèrí ọlọ́ọ̀dẹ amúlù tí ọ̀bá ti là lórí ìkẹ́ pàtàkì inú gbogbo àwọn kẹta àkàyẹ àkókòtò kú òkú mùsùlùmí kúrò níbi tọ́wà wọ́n táyé ní àbíkáwù kákú sí padà kí ìbá ti àwọn ọmọ níjà náà sálẹ̀. kí ìbá tó fi gbé nira mú yẹn bí irú yìí dáhùn olùmọ́sọ àdínà àwọn sára tó ṣàgbéyìí ya tí wọ́n ti débi bá ń pààyàn lójú ẹ̀ tí ò rí ojú ọjọ́ ní ẹ̀rọ ń ṣẹlẹ̀ fáwọn ọ̀sọ́jà dáadáa òkú láàrin ara wọn máa jẹ lọ kọ́ndíṣán nìyẹn ìyẹn dẹ̀ ti bọ́ ìyẹn wọlé fáwọn sàhárà tó àwọn olómìnira wípé èmi nira ní nira olómùọ tọ́ọ̀rẹ́ rẹ̀ rà ní.

آية فمن كر غير غاد ولا عاد فلا إثم عليه ممكن ربع كيف كيف فجالة كيف كيف تقول قول في الله وكيف الأولين ولا ذلك من الملا والمحرم ẹlòmí àwọn bẹ́ẹ̀ bí ti àtúnyọ ọlá ni wọn kì ògógóró lò wọn bí wọn ti lọlẹ bí kéèyàn bá jẹ ẹrẹ náà àbẹyẹrẹ màálù gbogbo eléyìí nínú ọlọ́run bá tó hàn wọn sàn án àtúntì condition ṣé àti ìdìkẹ̀kẹ́ lára òkú yẹn fún aláàyè lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n sọ sí yẹn tẹ̀sán fún tọ́jú aláàyè àwọn dókítà wọn dẹ̀ sí ní ẹ̀rọ sì dáhùn dókítà ń pa rẹ̀ níbi wọ́n ti ń ṣètọ́jú gan. ọ̀yọ́ ìmùsùlùmí náà ibà dàlá ni wọ́n tọ́ bá ti yàtọ̀ sí àwọn kọ̀ǹtíṣẹ̀ láàrin kẹ̀kẹ́ láti báàgì àtàlọ́wọ́ bí tẹ̀lé òsì gbà wọlé àdámọ́tọ́lá láàbí ọ̀gbà wọlé làákà ikú tó dédé ọgbà wọlé mùsùlùmí ẹni àkọlé ni ọwọ́ àlàyé ni àwọn ti kú ẹ̀rí ìmùsùlùmí ni ọ̀rọ̀ fún ọkọ̀ ọmọ ọ̀fẹ́ ẹ̀rẹ́ ó ní ẹni yóò tọ́ bá lọ wú sáré mùsùlùmí tọ́kẹ́ lọ rú ní gbogbo ọ̀rẹ́ táwọn yẹn ń gbà wú nísì àtàwọn tó tún jẹ àtàwọn tí wọ́n sè jẹ àtòríṣiríṣi tọ́kẹ́ ń ní ìwú kéré ní kékeré tí ìkú ẹ lọ fẹ́ lọ wó yóò sì gbogbo ẹni yóò tọ́ bá ṣe bẹ́ẹ̀ wọ́n fi dàbí mọ́ ọ̀yà òun náà padà jìyà ohun tí ó tẹ̀lé rẹ̀ àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó ń dọ̀kú tó kú láyé ẹ̀yẹ ló ní ọlọ́run ọba ayọ̀wá mùsùlùmọ́ọ̀nù ẹ̀yin dẹ̀ gbà sọ́lọ̀ nítorí sáfọ́ líle pé fún mùsùlùmí òun ní tẹ̀lé ẹ̀kọ́ fún fi dandan fóòkù lọ́rùn gbogbo àwa táwa láyé tó fámìlì rẹ̀ abẹ́lómi kò fi dandan bọ́jọ́ fámìlì nìkan ìkànnì rẹ̀ agbọ́dọ̀ dé àkọ́kọ́ káwé o. agbẹ̀rọ̀ kò kúlẹ̀ tí ìbá ti fi kọ̀ǹtíṣẹ̀ dé ká tó lè dé náà ìwẹ̀. kì í ti tó lóru. ṣùgbọ́n lápẹ̀rẹ̀ ní ọyẹ kó lè ní obìnrin. òṣòbìnrin jọ wẹ̀ ọkọ rẹ̀ ló wò lè wẹ̀ èyí àbáàkẹ́ wa sùn mọ́bẹ̀ títò táwọn máa wù ti ní wẹ̀ wọ́n ti obìnrin yẹn wọ́n ti pàtó sí lára wọn lọ èyí tí ń bẹ fún ìyàwó tó ní kókó àtà lóru náà àwọn ilé àmà sọ sí lára àdìlà sọ sọfẹlẹ á ti rùn sí lára á wọ àti lábẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé àtúntò wípé àwọn adẹ́là ńlá náà lè bá wọn tí wọ́n ń lọ rú. nígbà tá a bá gbẹ́ kótó kótó tí o dùn bí bọ́ọ̀kà lọ alẹ́ òkùnkùn tí wọ́n bá gbé pákó tó níbi táwọn yẹn ń tẹ̀ mọ́lẹ̀ wọ́n á kó pẹ̀lẹ́ lórí lẹ́yìn náà ọ̀rọ̀ ayọ̀pá kó bá yọ fún ayọ̀ ló dédé kí n gbé lọ yẹn láàmìlà àlejòlọ́. ṣẹlẹ àdéhà tó fẹ́ kí ní yẹn kó jì í. ìbẹ̀ ni tó ga lẹ́sẹ̀ mẹ́fà àárín rẹ̀ báyìí á gbẹ ó tó lè bá bẹ̀ yọ kòtò ká tó tàbí láàtò ká tó kù sí. nítorí kápọ̀ má ti lè pé ni ẹni wa tó kú káwọn ẹbí má rí ikú. àbí الله يا الله رد الأمن الأمن والأمانة والإيمان إلى هذه المعمورات وأصلحنا وأصلح الرؤساء والأمراء أعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل الأرض كفاءة أحياء وأبوابا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الحكم والذكر الحكيم أقيموا الصلاة يرحمكم الله تعالى